فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقاته كما أمر بذلك في القرآن العظيم وكما حث على ذلك النبي صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اليوم هو اليوم الحادي عشر من شهر شهر الله المحرم وقد بينا في الخطبة الماضية ما يتعلق بأحكام صيام عاشوراء ونبتدي بذلك والحمد لله عباد الله اليوم سنواصل الحديث حول الحقوق الإنسانية أو الحقوق الإسلامية الحكم الذي وضعها الله سبحانه وتعالى بين خلقه من ذلك حق الله سبحانه وتعالى على عباده ومن ذلك حقوق العباد آه، بعضهم بين بعض اليوم عباد الله نتحدث حول حق الميت أو حق الميت المسلم وقد وضع الله سبحانه وتعالى حقوقا لا بد أن نراعي وننتبه إلى هذه الحقوق حقوقا للأموات للميت وذلك أن الله سبحانه وتعالى قد أخبرنا بأنه خلق الموت والحياة ليبلونا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهذا أمر حتم لا أحد من الخلق لا لا يذوق الموت كما قال الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت ولعل ذلك وضع الله سبحانه وتعالى لنا أحكاما تتعلق بحقوق الميت أولا عباد الله إذا حضرنا المحتضر أي الذي في وشك الارتحال من هذه الحياة إلى الحياة البلدخية يجب علينا أن نذكره الله سبحانه وتعالى وأن وأن يعني نذكره بأن يوصي نذكره بأن يكتب أو يوصي ما في قلبه وكذلك أيضا نذكر الله سبحانه وتعالى بجنبه نقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نقول ذلك نوفر ذلك آه، بجنبه لعل الله سبحانه وتعالى ييسر له أن يكون آخر أن يكون آخر كلامه لا إله إلا الله وإذا قبض الله سبحانه وتعالى روحه يجب علينا أن نجهز الجنازة بأن نغسلها ونكفنها ثم نصلي عليها وكل هذه الأمور موجودة في بطون كتب الحديث وكتب الفقه قد بينها الله سبحانه وتعالى وشرحها النبي صلى الله عليه وسلم شرحا وافيا ولذلك آه، تجد آه، كتب وأبواب في كتب الفقه أبواب الجنازة كيف نغسل الميت وكيف نصلي عليه وكيف آه، نحفر القبر وأخبرنا النبي صلى الله عليه وسلم بأن اللحد لنا اللحد لنا والشق لغيرنا كل هذه الأمور يعني موجودة في كتب الحديث وفي كتب الدين ولذلك يجب علينا أن ننتبه إلى هذه الأمور يجب علينا أن نتعلم ونعلم كيف نغسل الميت ونعلم كيف نكفنه نعلم كيف ماذا نقول في الصلاة عندما نصلي على الميت وماذا نفعل عند آه، عند قبره إذا وضعناها في القبر ماذا نفعل كيف ندعو له وهذه الأمور يعني قد أصبح يعني أمرا مجهولا بين الناس في الآونة الأخيرة حتى أصبح أهل البدعة قد ابتدأوا في دين الإسلام في هذه الناهية أمورا يعني كادت أمورا كادت تصبح سنة متبعة وإذا آه، وإذا أنكرت على هؤلاء اليوم ينظرون إليك كأنك تنكر عليهم سنة ثابتة عن النبي صلى الله عليه وسلم وما سبب ذلك إلا سقوط العلماء وما سبب ذلك إلا جهل العوام لا يعرفون أمور دينهم معرفة حقيقية لذلك يجب علينا أن نذكر أنفسنا حول هذه الأمور مرارا وتكرارا هناك بدع كثيرة ابتدعت فيما يتعلق بأحكام الجنازة عند قبر الميت بعد وضعه في القبر هناك بدع يدعو كل واحد كل كل إمام من أئمة الأحياء يأتون إلى القبر ويدعون واحدا بعد واحد بصفة الجمع كل هذه الأمور المبتدعة يعني لا نعرفها عن النبي صلى الله عليه وسلم أرشدنا النبي صلى الله عليه وسلم إلى آه، إلى طلب الثبات آه، أو التثبيت للمجد بعدما بعدما وضعناه في القبر نقف عند عند القبر يعني ريثما نقول اللهم اغفر له اللهم ثبته هذا يعني سنة ثابتة عن النبي صلى الله عليه وسلم لكن هؤلاء المبتدعة يعني قد غيروا هذه السنة وبدلوها يعني بأمور, بأمور يعني لا نعرف لها يعني دليلا لا من الكتاب ولا من السنة وكذلك الاجتماع عند أهل إلى أهل الميت وصنيعة الطعام هذا أيضا من البدعة آه، التي يعني لا يعرفها الصحابة رضوان الله عليهم كانوا لا يجتمعون إلى أهل الميت بعد التعزية إذا عزيت إذا عزيت يعني المصاب يعني تقوم بالتعزية ثم تنتقل إلى مكانه ليس بأن تجلس عنده وتتكلم ويعني يحصل يعني معاصي مختلفة بسبب جلوسكم الغيبة النميمة آه، النظر إلى الحرام وما أشبه ذلك من الأمور المحرمة تقع عند جلوسكم وكذلك صنعة الطعام أو صنيعة الطعام وهذا أمر مما يعني يبقي عليه العلماء والعقلاء حتى أصبح الناس لا يفرقون بين الفرح والسرور لا يفرقون بين الوليمة والوفاة حتى تجدهم يذبحون الأبقار ويذبحون الطعام والناس يأكلون كأنه في وليمة ولا تكاد تميز بين الوليمة والحزن بين الوليمة والوفاة وهذا أمر يعني نشهده كل يوم نشهده كل يوم بين أوساط آه، الذين يدعون العلم ولا ينكرون ذلك لذلك لا بد لنا يعني أن ننبه الناس وخاصة العوام لأن العوام إذا منعته عن فعل هذا يشعر بنفسه أنه يعني قد ارتكب حقوقا لوالديه إذا لم يجمع إذا لم يجمع الطعام إذا لم يجمع الناس على على الطعام بسبب وفاة والده أو والديه يشعر في نفسه أنه ليس ولدا بارا بوالديه لأن هؤلاء هؤلاء المبتدعة من الذين يدعون العلم قد قد قالوا لهم بأن يعني صنعة الطعام من نوع الصدقة التي لا بد آه، فعلها للأموات إلا إلا نعلمهم إلا يعني نعرفهم ماذا ماذا يعني علمنا النبي صلى الله عليه وسلم عن هذه الأحكام وهؤلاء يعني يواصلون هذه البدعة ونخشى ونحيا بعد سنوات مقبلة يشعر الناس أن ما يفعلونه هو السنة أن ما يفعلونه هو السنة بداية في مدينة إلاري آه، الناس يعني لا يعتادون صنعة الطعام لا يعتادون صنعة الطعام عند الوفاة وشيئا شيئا, شيئا فشيئا يعني دخل آه، دخلت علينا هذه العادة إما من اليوباوية وإما من النصارى ودخلت علينا هذه العادة وأصبح الناس يعني لا يستحيون يصبحون يأكلون الطعام يضحكون كأنهم في فرح وسرور أدعو الله بعد الكلام أترى الشعب كفانا صلى الله عليه وسلم àlékún kí ọlọ́run ọba àlékún ọlá àlékún orí ajẹ́jẹ́ sáàrẹ̀ ọlọ́run kọba mú bá wọn sàábí ànẹ́bì àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà ànẹ́bì sallallahu alaihi wasallam ní tó fi jọ gbìdà kìyàmà ẹ̀yẹ rúkí ọlọ́run ọba àlékún ọlá ẹjá lọ lè máa lámàdájú gẹ́gẹ́ bá tó máa sọ fún ara ní gbogbo ọgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ ọlọ́run ọba àlékún ọlá òun náà ní eléyìí gbogbo ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ gbélé ní gbogbo ọ̀rọ̀ tọ́lọ́n bá ti sọ̀rọ̀ a gbọ́dọ̀ tún mú ọ̀rọ̀ ẹnìkan kátún wá fi gbé ilé ní òkè ọ̀rọ̀ ọlọ́wọ̀ bá àríkì ọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà kálọ̀ lè lámàdájú ike gbogbo ìlànà tí sallallahu alaihi wasallam òun náà ló lóore jù ní gbogbo ìlànà tí a máa tẹ̀lé ìlànà náàbì níbi gbogbo tó bá ní ṣe pẹ̀lú àlámàrí ẹ̀sìn wa ní àbí sallallahu alaihi wasallam tàbá ti gbà ipé òun náà lọ́wọ́ bá àlejò ọlá rántí wa tàbá ti gbà ipé ànábì sallallahu alaihi wasallam òun náà lọ́wọ́ bá àlejò ọlá pè ní àríkọ́sí dáadáa tààgbọ̀dọ̀ máa tẹ̀lé túláàsì ká máa tẹ̀lé lára ànábì sallallahu alaihi wasallam káwà lọ lè máa dámàdájú ipé gbogbo nǹkan tàà ń pè ní àdádálẹ̀ òun náà ni àwọn ìjọsìn láàrẹ ìfún látọ̀dọ̀ ọlọ́run ààrẹ ìfún látọ̀dọ̀ ànábì sallallahu alaihi bó wá ṣe òkó dáa tó lójú wa àwọn kaná ronú sí ní àwọn kaná gbé kalẹ̀ táwà ní ọpá ní àwọn àfáà kan ni wọ́n ṣe ní gbogbo àwọn kan báyìí tó bá ti jẹ́ pé ń dáàmà láyà nẹ́sìnà láwà ní ni wọ́n ń pè gbogbo tàbá ìsìnkè ládádálẹ̀ anu ni tàbá ìsìnkè ní nǹkan tàbá ìsìnkè nǹkan lánù anu ẹgbẹ̀yànwó náà àti ẹ̀nà o ni a máa gbẹ̀yànwó náà ni tó bá dìjọ́ ọ̀gbẹ̀dẹ̀ kìyàmà ẹ̀yà òṣìṣẹ́ ọlọ́run ọba àdéjọ́lá ẹjá bẹ̀rù ká bẹ̀rù ẹmọ́jẹ́ ká bẹ̀rọ ọlọ́run bó bá ṣe wà ẹmọ́jẹ́ abẹ́rọ ọlọ́run gẹ́gẹ́ bí òrí wa ẹjá abẹ́rọ ọlọ́run akọ́tùkọ́tì nípa apá bí ó ti ẹ̀ká bẹ̀rọ ọlọ́run ọlọ́run náà ni ó wá sálàyé rẹ̀ fún abẹ́bò láti bẹ̀rù Ànábì sallallahu alaihi wasallam ni ó júwé ìbẹ̀rù Ọlọ́run Ọba ọlá fún wa kìí ṣe ìbẹ̀rù Ọlọ́run Ọba àtọ́já bí àwọn Súfí tẹ́lẹ̀mí o máa fi bí para rẹ̀ sí ló ń bẹ̀rù Ọlọ́run náà ni ẹlòmí ló ń gbá rẹ̀ pẹ́tẹ̀ bíbí ayọ̀ kanáà wọ́n jẹ nísáàrì ní sínú talóran ń fi àjẹrà ìbẹ̀rù Ọlọ́run náà ni ó sì pé àtàwọn eré títí ìtàmì tí wọ́n máa pè níbẹ̀rù Ọlọ́run ká máa kò wa láyà ká máa láǹṣe síkìrí ká máa fi àjẹrà wa gbogbo orí eléyìí náà lọ́dọ̀ wọn wọ́n ká fún sẹ́kọ́à wọ́n agbọ́dọ̀ wá wádìí pé bọ́ọ̀lù ọlọ́run ti ní abẹ́rù ẹ̀rùsìn ọlọ́run bá ríkẹ́ ọlá tabalọ́wọ́ ní kútúbà mélòó tó ti lọ sẹ́yìn a ń sọ̀rọ̀ nípa àwọn ìwọ̀ àwọn ọba àríkẹ́ ọlá làkalẹ̀ fún wa nínú ẹ̀sìn síwájú kọ́rọ̀ aṣúra kó tó láàrin rẹ̀ wọ́ asàrà ìfúnra nípa ọ̀rọ̀ aṣúra òní ní sí ọjọ́ kọkànlá ní ọnù oṣù muharram tó jẹ́ pé ẹ̀ntọ́nà ọba àríkẹ́ ọlọ́bá ti ṣe ní ìrọ̀rùn fún láti gba mẹ́sàn mẹ́wàá àti mọ́kànlá àbí mẹ́sàn àti mẹ́wàá àti mẹ́wàá àti mẹ́wàá àti mọ́kànlá tí ó parí lónìí akírawakú eré àwọn tó kù díẹ̀ káàtó fún wa ó jẹ́ pé àtọ́ọ́fà wa ní àbírí ìgbà kálọ̀ lè àmẹ́ni tó wá jẹ́ pé ẹni tí máa ń gbà ní tí ò lè má gbà inú orí tọ́lọ̀ ń fún wa nínú Islam ẹni tí ò lè má gbà tẹ́lẹ̀ ààrẹ wá dé bá wà rí gbà àbóbìnrin tí ò lè mọ́ gbà tẹ́lẹ̀ ẹ̀yìn nǹkan àlejò rẹ̀ wá dé lásìkò ń kò rí ìgbà kírò ẹni báwọn nífọ̀kàbalẹ̀ pé ọlọ́run ọba àlejò ọlọ́fun ní ládẹ́ ẹni tó bá gbà àwẹ̀ ni torí pé nínú òfin ọlọ́run ọba àlejò ọlá ni inú nǹkan tá nàbí sallallahu alaihi wasallam tá nàbí kọ́ alẹ́kọ̀ọ́ ni ẹ̀yọ́ tí ọlọ́run ọba àlejò ọlá a ti sọ àwọn ìwọ̀ kan sẹ́yìn láti bí ọ̀sẹ̀ mélòó kan nípa àwọn ìwọ̀ tí Islam gbé

قل هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله بارك ولا ني اونا لو داكو اونا تي لو دا كما بي كما بلاي ادي كفو الله بارك ولا ني بيجي اونا لو دا ليبلوكم أيكم أحسن عملا الله بارك ولا ني كون با في دان يو كون وو تاني او تي دادانو yin tàní ó ti tẹ̀rẹ̀ bí ò bá síkú ní bóòlẹ́ni eré ó ṣe gbẹ̀san dáadáa rẹ̀ bí ò bá síkú ní bóòlẹ́ni ibú ó ṣe jìyà tẹ́ẹ̀bú tó ṣe nígbàtí wà láyé ọlọ́ọ̀bá àríkọ̀ láti wájú ó yé wa wípé ikú tàà ń sọ̀rọ̀ rẹ̀ yìí ikú àìfikú yọ̀yàn ikú tá ń sọ̀rọ̀ rẹ̀ nípa rẹ̀ yìí ikú yẹn ò mọ olówó kò mọ tálíkà kò mọ àgbàlagbà kò mọ ọmọ kékeré gbogbo apátápátá ogun ẹ̀mí tí má ti ń mí lókè tí má ti ń mí lọlẹ̀ tún láti ní kó ọlọ́ọ̀bá àríkíọlá ni ó sọ ikú wò gbogbo ẹ̀mí pátápátá ó túnmọ̀ pé kò sẹ́ni tí ò ní kú tí ò bá ti wá sẹ́ni tí ò ní kú tá àríkẹ́ ọlá wá ṣe fún wa ẹ̀ nínú tó fi pamọ́ fún wa tí ò já òun náà ní bí àsìkò látú àyẹ̀wò látú kí ni ó pa wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá ríkì ọlá kò fi ó fi sínú àwọn nǹkan ibi yáà ó fi sínú àwọn nǹkan kọ̀kọ̀ tó fi jẹ́ pé ẹlòmí yóò mọ sáfún tó rò pé yóò pa wọn yóò sì lè ba tọ́lọ̀ ní yóò pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ̀ bá ríkì ọlá pípa wọn fún wa tí ò já mà ní nígbà tó bá ayé rí ẹni tó dà gẹ́gẹ́ bí arìnrìn àjò kún fi dúníyà ka annaka garibun aw abir sabil anábìnrin tó bá ń bẹ bí àlejò bí ẹni tó wábì kan tó kàn wá bẹ̀bẹ̀ ẹwò àwàádí tẹ́bí àbíkó ma ń bẹ láyé bí arìnrìnàjò ọmọ ìrìn ẹni tí ń tíráwù lè kó tó wá dé lọrin tó lóun kẹfẹ́ tún òun fẹ́ ní sọ́pùpà tẹ́rù ẹni bí ó túralẹ̀ tẹ́rù ẹni bí ó wà mọ́ sí fàájì ni àrẹ́bì ní ni torípà àmàtò tí ó dé tí wọ́n bá ní ọpọgọ́rùn ọdún kó tó dé tó bá dé lógójì ọdún kọ́ ẹ̀yìn gbogbo àwọn tó yẹ kó ṣe tó bá fi kalẹ̀ tó bá dé ọlọ́run bá àlejò ẹ́ o bá tó gbà tó bá ti bàlágà ọlọ́ọ̀bá alékẹ́ lò ní fún ọlẹ́kíùsì ipé a ah, mo sì wá kìíní kan lọ́wá tí mi lọ́wọ́ tí ò jẹ́ sí tọ́lọ́mù ti ẹ̀kí ṣe ẹ̀rùsìn ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ẹ̀wà ní gbókùnbá wá kú yìí ó ní àwọn ìwọ̀ tọ́lọ́ọ̀bá alékẹ́ ọlá làkalẹ̀ fún wa tánàbí ti sàlàyé rẹ̀ fún wa látara púpọ̀ púpọ̀ lórí láwùjọ àwọn àfáà tó jẹ́ pé ẹkùn ó sàlàyé ẹ̀sìn ọlọ́wọ́ bá rí kí ọlá tó jẹ́ pé ìtọ́kálùkù ó jẹ níwá àtẹ́lùmí náà tí ò ní mímọ̀ sí èsàfáà tó jẹ́ kó gbéra rẹ̀ báyìí àfá oúnkàlùkù yóò máa wá sọ pẹ̀lú fẹ́ẹ̀nú yóò máa ṣe fásiwá pẹ̀lú fẹ́ẹ̀nú ẹ̀ yóò máa sọ àwọn èèyàn àwọn yóò ti máa sọnù látara àdí eléyìí òun náà láwá rí pé ẹ̀tọ́ tọ́lọ̀ ọba àlekẹ́ ọlá gbé kalẹ̀ fókù ọ̀pọ̀lọpọ̀ sáì maka rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ láwùjọ mọ́ tó fi wá sí pé gbogbo àwọn nǹkan tí wọ́n táwọn èèyàn wá ń ṣe fókù gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ó wá di pé àdádálẹ̀ òun làwọn èèyàn fi ń ṣẹ̀tọ́ fókù tó jẹ́ pé ń tá nẹ́bí kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí súnà nẹ́bí sallallahu alaihi àwọn èèyàn pàátì kọ́lá tàà bá rí ẹni tó náà wọlé ti súnà pé súnà tánàbí ní àṣẹ ní wọ́n gbẹ̀rẹ̀ ẹni bẹ́ẹ̀ lẹ́nu sọ́hun ni pé bá wá ṣe ń ṣe é nù bá ṣe bá nù bá ṣe mọ̀ ṣe lọ́nu tẹ́ bá ṣe wá dákẹ́ táàmù ogun generation kan bá generation mi bá dé ìbàjẹ́ òun gangan ní ó padà wá dàbí súnà lójú àwọn èèyàn ìbàjẹ́ òun náà ní wá dà gẹ́gẹ́ bí dáadáa lójú sallallahu alaihi wasallam yóò wá di àjòjì yóò wá di táwọn èèyàn ní dá màmá láwùjọ yóò wá di pé ẹni tí máa ń ṣe gan ni wọ́n ma wá rí nídìí kí aládàádálẹ̀ níwọ̀ yìí nígbà tó bá ti di pé àwọn èèyàn mọ̀ nípa rẹ̀ mọ́ anábì sallallahu alaihi wasallam anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ anábì kọ́ wa lẹ́kọ̀ọ́ débi pé nígbà kòkò tó jáde láyé nígbà tó bá ti wà níbi ẹni tí ń palẹ̀ mọ́ kú lẹ́ni tí ń pọ́ka kú anábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn tá a bá wà pẹ̀lú ẹ̀ kára létí ọlọ́run ẹ̀yìn ká sì rán létí kó túbá kó túbá sọ́dọ̀ ọlọ́run níbi àwọn ẹ̀ṣẹ̀ tó ní lọ́rùn káṣì ìran létí pé kó ṣe wà sí àkàlẹ̀ ẹ̀sàtọ́lẹ̀ kalẹ̀ àwọn olè jẹ́ lówó àwọn olè jẹ́ ilówó àwọn olè lẹ́tọ̀ ọlọ́run lọ́wọ́ yí àwọn olè níwọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ààrùn òkú létí a sì máa wílá ilá ilọ́lá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ a máa rìnrìn àtàrí kọ́lọ̀ ọba àlejò alákó jẹ́ pé gbólóhùn tí ó wí gbẹ̀yìn òun náà nílá ilá ilọ́lá ni bẹ́ẹ̀ lórí bá jòkó di ẹni dínkù lọ yóò kàn máa ń kí ni a ṣe

ẹ̀yára palẹ̀ mọ́ òkun lẹ́ anábi nígbà yìí tẹ́kù sọ àrí ha anábi tó bá jẹ́ pé èyàn rẹ̀ lòkun fa khayrun tuqaddimunaha ilayhi anábi ní oore náà lẹ́lọ́lẹ́ sí bá wà ìpínyàn dáadáa ní ẹni ti palẹ̀ máa rẹ̀ lẹ̀ kó lọ lè bá dáadáa rẹ̀ pàdé wà ń tẹ́kù sí wà gáàrí alẹ́bìnrin tó bá ti wá jẹ́ dàkejì ní kí èsẹ́ yàn rẹ̀ wàṣẹ́rù ń tẹ̀lọ únàhú àríkọ̀ọ̀dìkún alẹ́bìnrin aburúnù ẹgbẹ́ aburúkú lọ́rùn lérí tí ẹgbẹ́ aburúkú lọ́rùn yí ẹni ti gbé lọ kó lọ lè bá tí ó bá lọ lè bá mùsùlùmí ègbò kú pamọ́ sínú yìnyín mùsùlùmí ègbò kú ráde títí mùsùlùmí bá kú sínú láti kíni láti mùsùlùmí dí òkè tẹ́tẹ̀ bá ti ń síbẹ̀ òun tí kò sáà mùsùlùmí tó kírun sí láàrin

síwájú káwọn tó sin kí wá ló ṣẹlẹ̀ àríjẹ́ àwọn tí ń bọ̀ láti kẹ́lẹ̀ àríjẹ́ àwọn tí ń bọ̀ láti gbá tí ń bọ̀ látàwó rẹ̀ kúkúrú àwọn nǹkan wọ̀nyí in tó ní ìdíkà wàtán gbàgbọ́ yìí ẹni in tó ní ìdíkà lẹ́kọ̀ọ́ ẹni ẹlòmí ti fọ́ sí pé jẹ́ òbá fi lé yóò kú rẹ̀ síwájú pé tó sin bígbà tó láburú kan tí ó ṣe bókun bígbà alaihi wasallam anábi kọ́ wa lẹ́kọ́ rẹ̀ anábi sàlàyé wa tàbá tún kula eléyìí náà ń bẹnu tíra àfikún ẹ̀ẹ́ àríkì sọ́látùl janaza ń bẹnu tíra àfikún jù bóò láti mú sókúlá ilá ààrùn nígbàtà bá ń kí àwọn àrùn yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa tẹ́ bá sì dọ́pọ̀lọpọ̀ àwọn ẹbí kíbi àwọn èèyàn tún ní pàkíyèsí àwọn èèyàn pé nǹkan tẹ́ máa wí nìí gbogbo àwọn nǹkan ilá nídi ká mọ̀ tó jẹ́ ẹ̀tọ́ mùsùlùmí kèése gbọ́kàn dúó búndúkú Allahu Akbar Allahu Akbar lásán ní àwọn tánàbí ní awí káṣe fásí alálákọ́kọ́ Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì kásà láti fà nẹ́bí Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta kásà Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹrin kájákẹ́ díẹ̀ káṣì sálámà gbogbo àwọn nǹkan wọ̀nyí wà ní bùkátà sí ká kó àwọn èèyàn òun náà ni wọ́n fi lè máa gbà ládá pérépéré nígbà tó bá di pé wọ́n ń kírun tó kùlá òun náà ni ó máa túnmà pé wọ́n sí ẹ̀tọ́ ọmọ ìyá wọn ní mùsùlùmí wọ́n tẹ̀tọ̀ rẹ̀ fún tàbá sí ilé ìtàn ká gbé òkú ká gbé lọ síbi táàtì sín nínú ṣẹ̀ríà Islam ìtẹ́ òun náà makabaratul muslimin ibẹ̀ ni wọ́n máa ń sìnkú sí nítorí pé àlàyé nílé òkú náà nílé tó kálùkú bá ti kú wọ́n gbé láti ilé tó wà tó jẹ́ pé baitul ahya wọ́n sì gbé e lọ sí makabaratul muslimin tàbá lọ débà kéyì lónìí a ní Madina a pé ti Nabi sallallahu alaihi wasallam sàárì rẹ̀ títí bẹ̀ẹ̀bẹ̀ bọ́lá wọn bá lè kí ọlá sí làákàlẹ̀ fún wa nù a máa ti sọ́ dàsà ká máa lọ lè ìpé tàbá fẹ́ wọ̀ ìdí wọ́n ni a máa tọrọ ní kí Allahumma inni a'udhu bika ni a máa tọrọ bàbá fẹ́ wọ bí ẹ̀gbin ipé Ọlọ́run a fi ọwà sọ́kò níbi aburú àwọn wa sí tó jẹ́ pé ààyè dáǹsì òkú wa sí sáàrẹ̀mí sallallahu alaihi wasallam kọ́ wa ipé tàbá fẹ́ wọ bẹ̀ẹ̀ kan sálámà tí wọ́n ni a sàdúwà fáwọn òkú tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ tí máa ń wá bẹ̀ yóò máa wá sàdúwà eléyìí nínú ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam kọ́ wa ni wa lónìí àwọn èèyàn rí ìtẹ́ fún bá gbé pé tí ò pẹ̀lú iṣẹ́ wà fún ẹni tí ẹ bá ṣe àfáà kan sáwọn èèyàn máa fáà súnbí kan èyí àwọn yóò lẹ́mọ̀ gbé lọ́tẹ́ àwọn tó bá ti jẹ́ pẹ̀lú àwọn báwọn nísìn wọ́n gbé wọn síbi kalẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀ yàrá bí ni wọ́n ti ní káwọn yọ́mọ̀ wá ṣe sí ara wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ̀rí atún ilẹ̀ ṣírí èyí ojú ọ̀nà ni lọ síbi ìpa nǹkan nípa kọ̀mọ́lọ́wọ́ bá rí jọlá àwọn yọ́mọ̀ wá tọrọ wọ́n bí wọ́n tọrọ gbẹgbẹ bá rí gbé tẹgbẹrẹgbẹ wọ́n padà máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn náà èyí tí wọ́n ní tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́wọ́ bá rí jọlá má káwá sì kú sí jẹ́ anábìsọ̀lá wà lọ́sọ́lá bí kọ́ wa kọ́dà anábìsọ̀ wa pé ìtó dáa jùnú sàárè òun náà ní láhádù ẹlẹ́gbàtà bá g gbẹ́ tán ká tún gbé yàrá sí káwá gbé sínú ibi tó jẹ́ yàrá ọ̀hún ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ tàbá gbókù sínú sàárè tán ká dá yẹ̀pẹ̀ bò tàbá dá yẹ̀pẹ̀ bò tán kí láàwí ànábì tún kọ́ wa ànábì ní ká máa sọ̀rọ̀ fún akọ́yà Allahumma filahu Allahumma sabitu ìrẹ́ ọlọ́run dákùn bá ń foríjì ìwọ ọlọ́run bá ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ gbogbo owó àwọn nǹkan báyìí bẹnu tíra ó wá dà gẹ́gẹ́ bí ìgbà tó yẹ pé kò parẹ́ nu tíra tó wà ní ó dà gẹ́gẹ́ bí pé àwọn àdíjà náà sallallahu alaihi wasallam tó sọ bí aláwọ̀ mẹ́ta kúlọ̀ náà ṣe náà mẹ́ta àlẹ́ ákúnmù wà láásí gbogbo èdè sírísí wọ́n wá sí ni wọ́n wá bẹ̀rẹ̀ sí rásìkò láre a wà pélé òkúlérí a ma wá sí àwọn àdádálẹ̀ nítọ́lọ̀wọ̀ bá ríkẹ ọlọ́run náà wa àwọn àdádálẹ̀ tánà bí sallallahu alaihi wa sáàrù pé ẹmọ gbaládá nínú àdádálẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ràn òkú èèyàn èèyàn ma wádìí ni ìwọ tó fẹ́ràn yá rẹ tó fẹ́ràn bàbá rẹ wádìí pé bóòlù ọlọ́run bá ríkẹ láti ní káṣe ni kìí ṣe pé bá àdádálẹ̀ òun náà lè wá gbé kalẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí máa ṣe gbogbo àwọn kan wọ̀nyí ó yẹ ká kẹ́kọ̀ọ́ rẹ̀ kìí

ṣe bá nẹ́bí sallallahu alaihi wasallam ń bá nẹ́bí ti kọ́ alẹ́kọ̀ọ́ kéèsè bá wá ṣe rí kéèsè bí bá wá ṣe máa ń ṣe kéèsè bá ṣe bá gbogbo eléyìí òun náà ni ó wúlò fókù òun náà làwọn náà sì fi gbaládá ládátà nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn ogbà nígbà tó bá kírun sókùlá ìwọ tó kírun sókùlá lọ́nà bídí ò lè gbaládá ìwọ tó tún lọ́lú ẹ̀sì sìnkú tó tún tí ó gba àwọn ìgbàbídí àlé ti sàárè ò lè gbaládá nàbí sallallahu alaihi wasallam lágbà àfikà sí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد الله اعلموا أن الله سبحانه وتعالى على لسان نبيه صلى الله عليه وسلم فرق بين الحزن والسرور في حياة المسلم إذا حصل آه، إذا آه، حصل يعني إذا حصل السرور لابد له آه، أن يفرح ونعرف في وجهه آه، الفرح والسرور وإذا حصل أمر مكروه حصل أمر يعني محزون لابد أن نفرق ونميز كالعادل لابد أن نميز بين الفرح آه، والحزن أما نحن للأسف الشديد نحن في مجتمعنا لا نفرق بين الفرح والسرور لأجل ذلك نعمل الوليمة لأجل وفاة قريبنا مات أبوك أو مات أمك أو مات أخوك أو مات يعني شخص لك وبدأت آه، الوليمة هذا يعني علامة الفرق أو علامة الحب وهذا يعني فرق بين ذلك النبي صلى الله عليه وسلم في حياته حتى ثبت عن النبي صلى الله عليه وسلم بكى عندما توفي ولده إبراهيم عليه السلام وقال له آه، أحد الصحابة رضوان الله عليه وأنت يا رسول الله وقال له النبي صلى الله عليه وسلم بأن ذلك رحمة يعني بين بين العبد وإن إن القلب لا يحزن والعين لا يبقي ولا, ولا نقول إلا ما يرضي ربنا وإنا لفراقك يا إبراهيم لمحزونون ثبت ذلك عن النبي صلى الله عليه وسلم أما اليوم نجد الناس يذبحون الأبقار ويأخذون الطعام كأنهم في وليمة النكاح أو كأنهم في معدبة آه، من المآدي وهذا يعني أمر محزن للغاية ومما يزيد يزيدنا حزنا أن الذين يجلسون في مثل آه، هذه الأماكن هم الذين يدعون العلم هم الذين يقولون بأنهم علماء وإما يجلسون ويأكلون الطعام في آه، عند علي الميت وصارت عن النبي صلى الله عليه وسلم من حديث جرير بن عبد الله البجلي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال كنا نعود الاجتماع إلى آل الميت وصنيعة الطعام بعد الدفن من النياحة وهذا ثابت عنه إلى إذا كان الصحابة رضوان الله عليهم يرون ذلك من النياحة وما بالنا قد جعلنا ذلك يعني سنة كأنها سنة من سنة النبي صلى الله عليه وسلم أرجوكم الله بارك ولا أترى الجاهل النبي صلى الله عليه وسلم عليكم في الله بارك ولا كما باوا تابع النبي أتوب بعضها ولا إلى النبي صلى الله عليه وسلم أيها رسول الله بارك ولا أجعل الإيمان في الله بارك ولا وبتدعوا وبتدعوا دعوا كاي موا وزد كما في الأكاي وارونو ọlọ́run bá ríkẹ́ látó dára tó fún wa nílá káì ó fún wa ní ìdáàmà fi ṣe yàtọ̀ láàrin ìdùnnú àti ìbànújẹ́ ẹni tí láàkáì rò pé àbẹni tó bá jẹ́ wèrè ó nìkan ní òní lè ṣe yàtọ̀ láàrin ìdùnnú àti ìbànújẹ́ bí ìyá wèrè bá kú òwèrè lè máa rẹ́rìn nítorí pé kí nítorí pé kò mọ̀ pé nǹkan kan ṣeun bí i gbé ẹ̀bá ń ṣe nǹkan rẹ̀ ẹ̀yìn tí ìkọ̀ dáadáa bá tẹ̀lẹ̀ fíyàn pẹ̀lẹ́ lè máa sunkún nítorí pé òun òṣèkí ni òní yóò fi mọ ìyàtọ̀ láàrin rẹ̀ kí wá ló ṣe àwa tó jẹ́ pé a nílà káì tà lọ̀pọ̀lọ̀ tá fi ń pe ìyàtọ̀ láàrin ìbànújẹ́ àti wa ó wà lẹ́bí abuka ọlọ́ọba àríkẹ́lá ní òun lòun máa ń pààyàn lẹ́rìn òun náà so anabi sallallahu alaihi wasallam ina wa hadisi anabi sai ato láàrin ẹ̀ kódà anabi sallallahu alaihi wasallam arinu hadisi mi wọ́n ni anabi bẹ̀ẹ̀ sí rẹ̀ ní títí tí eyín ọ̀gá rẹ̀ sì bẹ̀ẹ̀ ibòmí wọ́n sọ fún wa pé ànábì bẹ̀rẹ̀ sí sunkún wọ́n wá ń sọ bá ànábì ìgbà tọ́mọ rẹ̀ kú Ibrahim wọ́n wá ń sọ bá ànábì tó wà ń tẹ̀yà rọ̀tùnàlá pé wà ànábì náà ló tún wá ń ṣe báyìí wọ́n náà ló tún wá ń sunkún ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ o ìkankan ò ní jáde lẹ́nu mi àyàfi nǹkan tọ́lọ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àdámọ́ tọ́lọ̀ ọba àríkẹ̀ọ́lá dámọ́ wa ni àmọ́ àdámọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kú láwùjọ wa tá a wà lónìí tó fi jẹ́ pé wọn ò lè ṣe yàtọ̀ láàrin nǹkan dùnú àti nǹkan bànújẹ́ níbi tó kù ti kú a máa wá pẹran bẹ̀ ibi tó kù ti kú a máa wá jẹun bẹ̀ bí ìgbà tó jẹ́ pé à ń ṣe wà límọ́dún nìkan bí ìgbà tó ipá ń tẹ́sẹ́ à ń ṣe ayẹyẹ ìyàwó wọn kálùkù ẹni ó máa rẹ́rin ó máa rẹ́rin ẹni tí ó máa ṣe gbà àwọn ọmọ tó jẹ mọ́ra lọ́wọ́ ìtó wá lékún ìtókọ́ kàn lẹ́mìí bẹ́ẹ̀ òun náà ni pé àwọn tí ń pàpè mára ìmà àwọn tá a máa rí pé àwọn làfá àgbà àwọn náà síwájú àwọn náà lẹ́bàá ń díẹ̀ tó jẹ́ pé wọ́n jọ máa sùkèrè ọkà níbi òkú ẹ̀yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ba nínú jẹ́ tó fọ́ kanilẹ́mì ni kò sí nǹkan tó fà tó tayọ pé àìmọ̀kan ẹ̀yìn tó káàkiri láwùjọ wa tó jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ti jẹ́ kí àwọn èèyàn orí láwùjọ ipé tẹ́ bá ti ṣe bá ń fóbi yìí ẹ̀tìjọ́ mọ̀ dáadáa tẹ́ bá ti ṣe láwọn fóbi yìí ẹgbà ládàádọ̀ ọlọ́ọ̀bà àdìkẹ́ọlá àti ká jẹ́ káwọn èèyàn mọ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ní jẹ́ kí ládàá kí òkun yàn orí ìtẹ́ látara tẹ́yàn jẹun nítorí pé àdádálẹ̀ ni ọlọ́run ọba alẹ́kẹ́ ọlẹ́ yìí sì gbá tó bá jẹ́ àdádálẹ̀ lọ́wọ́ yàn tí ẹ bá fi súnmọ́ lọ́hun ọlọ́run ọba àlejò ọlẹ́ ìgbà tó gbóró àwọn nǹkan wọ̀nyí a rí pé wọ́n wá péjọ wọ́n ti wá sọ di bí ìgbà tí èèyàn ń sayẹyẹ ìyàwó wọ́n ti sọ di bí ìgbà tó jẹ́ pé èèyàn ń sayẹyẹ ìdùnnú kọ́dà ó ti débò míì nídìí pé àwọn ẹlòmí ò máa sọ wọ́n la sọ fún ẹjẹ́ gbogbo àwọ̀ àwọn míì ya sọ sí ní gbogbo wọ̀ àwọn míì ó ti ẹ̀dí sì máa sọ ni kọ́dà àwọn míì ó dẹ̀ wọ́n sì sí ti máa sọ kọ́lọ̀ aṣọ táwọn yóò wọ̀ wá níbi fìdáhùn gbogbo àwọn nǹkan báyìí gbó láti rí nínú ẹ̀sìn ọlọ́run ọba àdéjọ́lá ẹja wa wá láti inú báàbù fíkíù inú tíra fíkíù látòkè délẹ̀ ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ janaza gbogbo náà ni kò pamọ́ ẹlọ́wọ́ fífí ìsúnà ẹlọ́wọ́ sọ̀rọ̀ fífí ẹlọ́wọ́ gbónútíra ẹ̀rọ̀rọ̀ janaza ń bẹ sọ̀látù janaza ẹ̀rí ń bẹ bóò láti pẹ́sàárẹ̀ ẹ̀rí ń bẹ gbẹ̀lẹ̀ ẹ̀rí ń bẹ ìbò ni fìdáwù wà nínú tíra fíkíù táàbí wá sọ pé báàbù tàfíkì fìdáwò eléyìí nígbà tó àtúnlé wọn kó omi kan àwọn ìfẹ́ ìwọ̀n pé àbẹ́yà gbónà fìdáwò ní bí wọn ní wọ́n ah, láwọn ni àìbọ̀rọ̀tú lẹ́yìn tàbí àgbà kẹ́ẹ̀tọ́ fọ́n tó ni problem intense ẹ̀rẹ̀ gẹ̀gẹ̀ ni wàhálà ẹtún máa sọ ní sàwáhùn má ẹtún wá ọkọ̀ mí fún lágbáwá bákankan náà ni ó máa já sí lóòsùn ìgbà tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń tẹ́ náà lẹ̀ níbẹ̀ táà máa wá jẹun táà pẹran táà wá pẹran nígbà tí a ń tí bí òkú ẹ̀dàkùn sínú yà ń dùn lélẹ́yìn àbínú yà ń bàjẹ́ agbọ́dọ̀ lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tó lọ́gbọ́n agbọ́dọ̀ lè ṣe yàtọ̀ láàrin ìbànújẹ́ àti ìdùnnú tí yóò bá ti lè ṣe yàtọ̀ láàrin ìbànújẹ́ àti ìdùnnú ẹ̀yìngbà tó wá lẹ́yìn bí ma níbi tó wá gbẹ́kú tó ń sunkún tẹ́gbàwọn yóò mọ̀ wọ́gbẹ́ àìsàmì ìṣọ́ ni àwọn lẹ́yìn ó bí ma ó wá ń sunkún tẹ́wọ̀n pé ní ìdáhùn pé àìsàn kan gbogbo ọmọ ìdàmú ẹni kẹ́kẹ́ bẹ̀rẹ̀ lọ́ẹ̀ká máa ro pé èèyàn kú ní ti àwa dáná ìdáná òní ti àpẹẹrẹ ìdùnnú ni àpẹẹrẹ pé níyàn jò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ kí àwọn yóò lọ mọ̀ láwùjọ wa ni ipe kò sínú àwọn nǹkan tí èèyàn máa fi ń ṣàdúrà àkókò yẹn o ẹ má jẹ́ kí èèyàn ó máa kéyìn olúzi ẹni tí èèyàn fẹ́ràn olólùfẹ́ èèyàn gẹ́gẹ́ bí òbí yàn kí o tún wá ṣe kí ni kí o tún wá fowó ṣòfò mo tún wá gbowó ẹpẹ̀tẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn nǹkan tó yẹ kó sàǹfààní fókù wọn ò ní sàlàyé rẹ̀ fún ọ anábì sallallahu alaihi wasallam anábì ní idha mata ibnu adama qata'a amaluhu illa min salat anábì ní tí ọmọ ànábì adáwọn bá ti jáde láyé anábì ní gbogbo ọ̀nà tí iṣẹ́ rí ó ma gbà wọlé sọ́dọ̀ rẹ̀ anábì ní gbogbo ẹni ó block gbogbo ọ̀nà tí dáadé ó ma gbà wọlé sọ́dọ̀ rẹ̀ ẹ̀yìn ó block rẹ̀ àyàbí ọ̀nà mẹ́ta kan anábì ní sọ́dákọ́tún jáàríyá anábì ní sàárà àti ládàrí ó ma lọ sọ́dákọ́tún jáàríyá sàárà àti ládàrí ó ma lọ sókèlè ni ẹ̀yìn tí ya. ni àbíṣẹ̀mọ́ òun lànàbí pẹ̀lú sọ́dákọ́tún jáàríyá táwọn akọ́ gbígbà náà àti sàárà ìjọba ìlágbọ́dọ̀ sí sàárà fókù ìjọ kẹta ìjọ kẹrin ó wá parí lẹ́yìn ibi tẹ́yìn òsì ẹ̀sìn mọ̀ wípé gbogbo àwọn sàárà àtàmọ́ aláwọn ṣeun sàárà àtọwọ́dá fúnra wọn ni tó ẹgbẹ́ sàárà anú ẹ̀sìn ni tí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún bá kú bá ṣe ṣe tí àgbàlagbà náà eléyìn wọ́n ni ògùn wọ́n ni ah, ah, lágbàjára tẹ́rí lágbàjára tún ájò kópa ń dáná à ah, nǹkan mí tún dénú ó túnmọ̀ yí tó bá jẹ́ pé ń tọrọ kẹ́ni tó ẹgbẹ́ bẹ̀rẹ̀ lóòtọ́ ni ebá afẹ́ kí ọmọ ọdún mẹ́ẹ̀dógún náà oríkẹ́ afẹ́ kí ọmọ ogún ọdún oríkẹ́ èé ṣe ṣe ẹ̀mọ́ pààrò síta kẹmọ̀ dáná ẹ̀ ó ní aláyé ààyè gbọ́dọ̀ mọ́ sírù nǹkan báwọn ẹ̀ sì rí pé nǹkan yìí kò sínú ẹ̀sìn ẹ̀yìn àṣà ní tó ipá àwọn kan ni wọ́n gbé wá tàwà ti bọ̀nú ẹ̀sìn tó yẹ pé ó ká lè dànù kó ẹ̀sìn wa ẹ̀rùsí ọlọ́ọ̀bá àríkọ́lá ànábì ní inú nǹkan mẹ́ta tí ládàá rẹ̀ ó máa báyàn anábi ní òun náà sọ́lákọ̀tún járíà alákọ̀ọ́kọ́nù ẹ̀wà rí kí láń pè ní sọ́lákọ̀tún járíà yìí a rí inú hadithi kan hadithi náà wà nínú aljami sahih sheikh albani alayhi rahmatullah wọ́n sọ ha hadithi náà anábi jẹ́ òye wa gbó láti kí láwọn kan tán pè ní sọ́lákọ̀tún járíà anábi sallallahu alaihi wasallam anábi ni sab'un yajri yajri lil abdi ajruhunna ba'da fil qabri ba'da mawtihi anábi ní àwọn nǹkan méje kan bẹ́ẹ̀ anábi ní tó jẹ́ pé ládàá rẹ̀ yóò máa sàn lọlẹ̀ bá òkú nínú sàárè lẹ́gbà tó bá ti jáde láyé tán anábi sallallahu alaihi wasallam anábi ní mani allama ilman mani allama ilman ẹni tó bá fi ìmọ̀ kan tó fi kọ́ àwọn èèyàn ó ní kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ inú àkọ́kọ́ tàà nẹ́bí ìkàmìbẹ̀ láti mọ́ láti ń bẹ fún ìmà káwọn ó fọmọ wá sílé ẹ̀kọ́ ẹ̀yìn fọmọ ó kẹ́kọ̀ọ́ tọ́mọ wá bá kẹ́kọ̀ọ́ yóò máa sàn bá wa náà nítorí pàwà láti sábàbí tó fi lẹ́kọ̀ọ́ mana àwọn ajọ́ náhàrán ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéyàn ó ṣe gíní kéyàn ó la ojú ojú kéyàn la odò kéyàn ó la ọ̀nà tó mi ó fi máa sàn táwọn yóò máa fi máa rómi mu anáhàrú akérèmọdò náà ń pè bẹ́ẹ̀ odò tí omi tí èyàn ó tí ó máa fi sàǹfàní la odò ń pẹ́gbà tó wà láyé wọ́nà ló ti lákàlẹ̀ ládáàrí ọgbẹ́ kànga ìbátá nàbí sọ̀rọ̀ yìí nìsìn kò tí sí bọ́ọ̀ láti kò tá ń sọ yìí tí èyàn bá tún wá gbẹ́ bọ́ọ̀ fáwọn èèyàn káwọn èèyàn máa ṣàǹfààní ń bẹ káwọn èèyàn máa mú mi ń bẹ káwọn èèyàn máa fi tógbó tó dáa tó dáa tó dáa ànábì ní gbogbo orí eléyìí ládàá rẹ yóò máa lọ lè ṣe kíni yóò máa lọ lè bá ládàá ó máa sàn bá ọ lẹ́gbà tó bá sí láyé má ẹlẹ́ẹ̀kẹ́rin anábì sallallahu alaihi wasallam anábì ní àwògárọ̀sà náà àbó wá gbígi dàbídùn àwògárata náàlàní lásìkò táà nẹ́bí sọ̀rọ̀ yìí èso tó kọ́ máa jù tó ẹgbẹ́ wọn tó ń kálùkù máa ń dáadáa tí wọ́n máa òun náà ni dàbídùn anábì ni wọ́n wá gigi dàbídùn pé àwọn èèyàn wá ń lọ lèyí tọ́má ń lọ tọ́má ń bọ̀ wọ́n máa já dàbídùn yìí anábì ládàá rẹ̀ ó máa sàn bá ọ nígbà tó bá kú ni o gbin ọsàn ni o gbin kaṣú ni o gbogbo nǹkan tẹ́yẹ̀ máa ń gbin tí máa ń léso táwọn yóò bana masjidan àbígbà tó wà láyé ẹn ó kọ́ mọ́sálásí kalẹ̀ ó kọ́ mọ́sálásí pẹ́tọ̀ káwọn yọ́mọ́ sí gíní káwọn yọ́mọ́ sí ìrùn bẹ́ àwọn tó kọ́ mọ́sálásí tàwà ń ní ti wọ́n bẹ láyé wọn ò kò láyé kèsí ìgbà tó wá kú tán ló ma wá òfin ẹ̀ báwọn mi bá kú àwọn mi ó ṣe kíni wọ́n kọ fún mi wọ́n náà gbìyànjú ó kọ́ ńgbà tó wà láyé gbogbo dáa ń sọ ilé dáadáa yìí kéyìn ò gbìyànjú kó ṣe kalẹ̀ fúnra rẹ̀ nígbà tó wà láyé ó ma gbalada rẹ̀ lọ nígbà tó bá sí láyé mọ́ tún ma gbalada rẹ̀ ó sì sàtọ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ pé ń ni anábi sallallahu alaihi wasallam ó ní kéyìn ò kọ́ mọ́sálásí nínú àwọn nǹkan àwọn warrasa mushafan anábì ní àbí wọ́n ṣe kí ni wọ́n fi kùránì kalẹ̀ fún yàn mushaf kùránì wá fi kalẹ̀ fún yàn nígbàtó kú àwọn kan wá jogún ẹ̀ wọ́n wá ń ṣe kí ni wọ́n fi ń ka kùránì irú ilé ìrẹ́nu láti ládá rẹ̀ mọ́ báyàn ni àsìkò tàwà tánàbí sọ̀rọ̀ yìí láti rí mushaf láti rí kùránì ẹyọkan gan ẹ̀yẹn báyá odidi ìlú kan báyá mushaf ẹyọkan ni wọ́n ní nítorí pé kò sí tí ó fi kọ́ ó ti wá pọ̀ láyé lásìkò tàwà yìí ìwọ́n náà ra Kùránì káwọn bí tí wọ́n ti máa kàá bí tí wọ́n ti máa fi sáàfà ní alábìnirú ládá tí ó máa bọ́ nígbà bá sí láyé mánà lahu ba'da mawtihi àríbí ó fi ọmọ kalẹ̀ láyé nígbà tó fi wà láyé tí ó máa wá tọrọ àforíjì fún látọ̀dọ̀ lọ́wọ́ bá rí jọlá lẹ́gbà tó bá alaihi wasallam lójú ìsọ́lọ́kà tún jáàrí àfún wa ẹwà wo gbogbo àwọn ìtàwọn èèyàn ṣe káàkiri lónìí ẹ̀yìn kí wá ló túnmọ̀ sálágà tó járí àbẹ́ ẹlòmí o máa sọ pé àṣẹ yíò náà àtúnṣẹ́lẹ̀ ni a gbọ́dọ̀ pa méjèèjì papọ̀ a bá ti ṣe ìtọ́lọ́tàrí mi ní àṣẹ tó yẹ pé tó dáanu òun náà ní ká ṣe kíni wa àbí ìmà tẹ́yàn kọ́yàn nígbà tẹ́yàn wà láyé táwọn èèyàn wá ń pẹ̀lú mọ̀ ìgbà tó kọ́ àwọn èèyàn táwọn èèyàn fi sáfà ní pé o kọ tírà kalẹ̀ ní pé o ṣe wá sí kalẹ̀ ní pé o kọ́ èèyàn lè kéwú ní gbogbo àwọn ọ̀nà tó bá gbà kọ́ àwọn èèyàn nígbà tó fi sáfà ní pẹ̀lú ẹ̀ anábì nínú àwọn ọ̀nà tí dáadáa ó mọ̀ aráyè gbà wọlé nù síbi tẹ́ rẹ̀ tí dáadáa bá wọlé láti bòmí wó blọ́ọ̀kù ẹ̀wọ̀n níjó wọlé àbí tó bá ṣe kíni àbí tó bá jẹ́ àwọn ọ̀nà táà ń sọ yìí àwọ waladun salihun yad'u lahu anábì ní àbí ọmọ rẹ̀ tí ẹ̀ bá fi kalẹ̀ sáyé ní wọ́n sàdọ́ àfihàn nínú hadith yìí anábì dé anábì ní waladun salihun ọmọ ọmùtí ọmọ tẹ ọmọ kírímínà ọmọ oníbídíà ọmọ oníranù tó wá lóhun sàdọ́ àbí ọmọ tó jẹ́ ọmọ rẹ̀ tí wọ́n ń ṣe gíní tí ń sàdúwà fóbi rẹ̀ òun náà lágbọ́dọ̀ fi sọ́mọ wa fọ́mọ yọ ọmọ rẹ̀ síwájú ká tó jáde láyé tàbá tọ́mọ wa tọ́mọ bá yọ ọmọ rẹ̀ tọ́mọ ń tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam tọ́mọ mẹ́ẹ̀tọ́ rẹ̀ tó yẹ kó ah, wa òun náà Ànábì sallallahu alaihi wasallam júwe fún wa eléyìí ló yẹ kí gbogbo àwọn èèyàn mọ̀ ipé ìtí ń bẹnú ẹ̀sìn wa ní kèése ìtù àmàlà kèése òkèlè kèése oúnjẹ di mba tó bá padà yá bá bá dákẹ́lẹ́rú ma wọ́n wọ́n ti ń pelére ẹni tó pẹ́ rẹ̀ ẹ̀yìn nígbàtí òbí rẹ̀ kú yá rẹ̀ kú àbá rẹ̀ kú wọ́n wá lùlù wọ́n wá ń jó kí ni wá ń jó lára rẹ̀ gan yóò tún wá na oléré yóò tún ma na lówó ìwọ tó yẹ kó kúkú fún ọ tó yẹ pé ó yẹ ẹ̀mọ́ tí tó jẹun ní gẹ́gẹ́ bí ìfẹ́ tí ń bẹ láàrin ìwọ náà ló tún ní ó ẹmọ́wọ́ yá ẹlọ́lẹ́ra ẹyẹmọ́wọ́ ẹlọ́lẹ́ra kíní ẹbẹ̀rẹ̀ sí dáná tí bàmí jẹ́ lélẹ́yọ̀ àdídùnú

yóò ní torí kóhùn òrínádá yóò ní torí kóhùn òráwọn yẹn pé yóò máa rò pé kí ni òun ti yọ ọmọ fún òun sì lẹ́sàn àkà tóhun ti ṣe fún yàun kí ló fà nítorí àìmọ̀kan àbíkájí káwọn èèyàn mọ̀ pé ń dáàfi ṣe dáadáa fóbi wa kò ní ìdí àṣẹ́sẹ̀ ń dáná o mọ́wùlẹ̀ dá máa rẹ mọ́wùlẹ̀ gbàgbèsè ẹlòmí tó kú bá kú tó bá bú ẹkún gbá òtí yíra mọ́lẹ̀ ẹ mọ́ rò pé ìdùnnú ìbànújẹ́ ti yáhùn ní ṣe ìbànújẹ́ gbèsè ní ìbòlòwọ́ wọ́ ìbòlòwọ́ tí ó ẹlòmí jẹ gbèsè tán ìyá rẹ̀ ti kú tán kò tún ní pé ìtún san gbèsè òun lọ ni kúrú àwọn nǹkan báyìí gbọ́la fẹ́ jẹ́ kọ́lá kó lówó gan kò lẹ́tọ̀ọ́ ká tó wá sọ kó lówó àìríjẹ àrímúdàmú wọn náà ẹlòmí ń gbà tí àrí bàbá rẹ̀ ń bẹ láyé ìtọ́jú nǹkan wọn orí tó nǹkan jíjẹ mímu náà kò rọ́ kò bọ́ sílé kò wa máa péjọ ẹ máa wá jẹun ẹ máa wá boyin gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá rí kí ọlá àdádálẹ̀ ni ládàá ò ní bókù wà níbi kankan so inú ẹ̀tọ́ tí musulumi ní lórí òun náà ni gbogbo àwọn ilé ìta abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá kó mọ́sá àti ká mọ̀ òdodo lódodo kó jẹ́ á lè tẹ̀lé abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá kó jẹ́ ká mọ̀ bàjẹ́ níbàjẹ́ kọ́lọ́ni ká lè jìnà اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم